pé alukurani àti sunna níbi àmàhùn sọlọ sọlọ pé ṣé déédé náà ni ṣé bá kan náà ni pé ṣé ipò tí ọlọ́run bá tó kurani sí náà tó sunna náà lọ sí pé gidiri ni fọwọ́n yìí kan tún náà. ìgbà tí ẹ̀ ń bá ìdánilẹ́kọ̀ọ́ lọ ẹ lo kọ́ yídàgbà pé إن الحلال حلال على الجميع إن الحرام حرام على الجميع nípa àwọn nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ṣe ní ẹ̀tọ́ fánibọ́ Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé kò kún ṣe ẹ̀tọ́ fáwà àtàwọn míì tí ọlọ́run bá ṣe ní ìwọ̀ fánàbí tí ó fi ṣe ìwọ̀ fáwà tó wá sọ pé ibìdó ní ìsìsìnà ṣé kò sí ìsìsìnà ní àárín rẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh àbí ìrìn alákọ̀ọ́kọ́ yìí pé ẹni tí ó jí owó ṣùgbọ́n láàrin ibi tí wọ́n wà so wọ́n wá ní ká ló owó yẹn so bọ́ fẹ́ jẹ́wọ́ ṣùgbọ́n tó wá gbé kó wá ní kalẹ̀ pé kí wọ́n dá kó wá kọjá so ẹni yẹn wá dá kó wá kọjá so kí ni ẹ̀ṣẹ̀ tó wà fún ẹni bẹ́ẹ̀ àmì gé ni tó ka tó wà lẹ́yìn máàmù tó ka tó ka kòránì so bóyá di tó gbàlejò fátíà tó ní ka fátíà yẹn bóyá ka fátíà yẹn fẹ́ so tí wà fi rí mọ ohun tí wọ́n ká lágbó tí wọ́n gún jù sókò wọ́n rántí mọ́ bí àrùn ka fatin àbóhùn ka ṣe irú ẹni bẹ́ẹ̀ kí ni kó ṣe. last question nígbà yìí bèrè ní kẹ́lẹ́ bá sọ́pọ̀ pọ̀ ok. alhamdulillah síwájú ká tó tẹ̀síwájú lórí àwọn pẹ́sẹ̀ yẹn mo fẹ́ ṣàtúnṣe nǹkan kan nínú àwọn kan tí mo dáhùn lánàá èèyàn ni question àkọ́kọ́ tí wọ́n béèrè nípa ẹni tó bá pa èèyàn tó yóò fi má tó pààyàn náà asọ́kíní kan méjìlá fẹ́ wo mi àkọ́kọ́ òní wípé àdúgbò sọ pé kíni yóò máa jẹ́ owó ìtanràn yẹn lásìkò tá a mẹ́ńbẹ̀ yìí pé ẹni tó ṣe mistake pààyàn yálà ó fi mọ́tò gbàyàn àbúkọ̀ gbẹ̀yìn ẹ wá pé kò má nìyẹn so kí ni tí ó máa jẹ́ owó ìtanra rẹ̀ ìgbà tí mo lọ wo project conversion ló wà ní moonfighting com. eléyìí ló wà lọ́ndà Supreme Council for Islamic Affairs wọ́n a máa gbé wọ́n a máa ṣàkọtún gbogbo àwọn kìíní in tí ó jẹ́ ní ìtọ́bù zaka wọ́n gbé wọ́n máa ń gbé síbẹ̀ lọ́dọọdún bó bá ti ń change pẹ̀lú dọ́là kankan wọ́n máa ń ṣe kí wọ́n máa ń convert yẹ so present àmọ́ ń fi owó yẹn in tó jẹ́ owó ọ̀yà táǹpè ní díyà tíyàn bá pààyàn ó jẹ́ 93 million 360,000 naira ẹ̀tọ́ lánàá mo bẹ kódà pé bí 17 million conversion rẹ̀ as of today now into naira is worth ninety three million three hundred sixty thousand naira dàpọ̀ nǹkan kan tún gun nǹkan bọ̀ gan so ó túmọ̀ sí pé èèyàn bọ̀rọ̀ sọ́ra ṣẹ̀rẹ́ ìsọ́ni gbé léyìn kalẹ̀ kí ẹ lè bá a sọ́ra láti mọ̀ pé ẹjọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ìsìláàmù ṣe kí ni ìsìláàmù bá lè ẹ̀ ó bọ̀rọ̀ ṣe ní sèkì kọ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtúnṣe ta fẹ́ ṣe ń bẹ̀ yẹn òun ni wípé mo fi kún wípé irú ẹni yẹn àwọn nǹkan tí ó ṣe òun ni wípé nínú àwọn nǹkan tí ó ṣe yóò dọ̀ aláìní tàbí rárá kò sí ẹ̀ ń bẹ̀ eléyìí mistake ní látọ̀dọ̀ tèmi rárá because ayà ń bẹnu al-Qur'an tó yanjú kíní fún wa wípé táwọn ènìyàn tọ̀hún yẹn tó bá ṣe kíní tó bá ṣe àmójúkú òfin pé àmójúkú wọn okùn ẹlẹ́ẹ̀kejì yẹn ni pé kó ṣe kí ni fatahriru rọ́kà bọ́tàn yóò ṣe kí ni yóò bọ́kùn lọ́rùn ẹrú rọ́kà bọ́tàn mu'mina yóò bọ́kùn lọ́rùn ẹrú tó ṣe pé ó jẹ́ mùsùlùmí so eléyìí ni ìyẹn ẹnkópa yẹn tó ó mẹ́nu sùrátù nìka nǹkan bí àyà 92 ọlọ́run ni wà máa kánà lè mọ́mìnìm an yà túlà mọ́mìnàn ilà kátọ̀ án wà máa kátàlà mọ́mìnàn kátọ̀ án fàtàríru rọ́kọ̀bátán mọ́mìnà wà díyà tún mùsàlámà ilá àhàlìhì so ẹni tó ṣe ní tẹ́kì pa èèyàn tó jẹ́ mùsùlùmí in tí ó fi ṣe tánra rẹ̀ ó ní nǹkan méjì àkọ́kọ́ yóò sàdíyà owó ẹ̀jẹ̀ ọrùn ẹ̀ bá ti sọ́ yóò san díyà yẹn so áyà yẹn tẹ̀ ilá ayàsọ̀ dákù àyàfi tó pé àwọn ará ilé ẹni yẹn wọ́n yọ̀ǹda fún kò tó bá yọ̀ǹda fún ìyẹn bọ́ kú ọlọ́run rẹ̀ nìyẹn ó wá kókú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni pé yóò ṣe tàríru yóò ẹrú yóò bọ́kùn lẹ́rù ẹrú kan iṣẹ́ méjì tí ó àmọ́ mọ́jẹ̀mú wá wà tí ò bá ní kápá àti bọ́kùn lẹ́rù ẹrú ìyẹn ọ̀bọ̀ ti di ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe kí ni yóò gbáwẹ̀ ṣàárọ̀ ní mútàtà àbíọ́yìn yóò gbáwẹ̀ oṣù méjì láì kankan kù nínú ẹ̀ ọ̀nà méjì nǹkan méjì náà ló máa yanjú ẹ̀ yóò sanwó díyà tápẹ̀lú naira Nigerian currency yóò ṣe kí ni yóò bọ́kùn lẹ́rù tí ó bá orókùn bọ́ lẹ́rù ẹrú yóò lọ fi gbàwé oṣù méjì léraléra tí ó bọ̀rọ̀ já kankan nínú ẹ̀ yóò gbà tẹ̀léra wọn. so eléyìí ni kí ni eléyìí ni ìtò jẹ́ ìtò fẹsẹ̀ múlẹ̀ nú ẹ̀ wallahu ta'ala a'lam. ó ń dání sọ́rọ́sì nìta àyà 92 àti àwọn àlàyé ní ìtàwọn àfáà tí wọ́n ṣe kí ni wọ́n ṣe lórí wallahu a'lam. ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹ wọn mú wá ẹ̀ríkà mú lórí ẹni tó ń sọ láti wọ́n ní ẹnìkan ó ṣàṣe mọ́ṣe yẹni pé ó jalè àwọn amú ó ti tán àti túbá àmọ́ ẹ̀rù ń bá lágbègbè yẹn débi pé wọ́n wá gbé kùránì kalẹ̀ ah, àkọ́kọ́ in tó ṣe yẹn aburú ni ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá fi aburú ti ní kọjá ó ṣe wípé ìtàkì ṣe ìtànà aburútẹ̀ ń wá onípẹ́kẹ́ ṣe ìhánà ọ̀rọ̀ ọlọ́run alkùránù kẹrin ẹwà gbé kùránù kalẹ̀ wọ́n ní káwọn ẹmọ ṣe kí ni kọmọ dá orí ẹ̀ kọjá tí ẹni tó bá ti dá orí ẹ̀ kọjá àkọ́kọ́ mùsùlùmí bọ̀rọ̀ kọ yàtọ̀ sí intí àfáyí tún sọ ti pé kàlámù nàfí ni pé kàlámù nàfí ìyẹn ni ọ̀rọ̀ orí òrè fi ẹ̀mí ó fọ́ sí pé ìtumọ̀ ni pé ọlọ́run sọ̀rọ̀ kò sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ yẹn ó wà lórí ẹ̀mí rẹ̀ in tó gbé ọ̀rọ̀ jáde ni òun ni gbólóhùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni alukur'ani látòkè kàlámù ọ̀rọ̀ ọlọ́run ni látòkè jóyẹ̀ lẹ́yìn tàbí ní ahad sọ̀rọ̀ ẹnìkankan ìjọba mú wá ọlọ́run náà rí keke mẹ́ kìí sí kẹlá sí ìsọkúsọ lílé sí wípé ọ̀rọ̀ ẹ̀mí ni a jẹ́ wípé ó da ọ̀rọ̀ yẹn tó jẹ́ òun tó wọ́n tọkí ní ìjáde lárọ́wá ó dàtọ́ bá gbé ìwé kan kalẹ̀ tá a gbé kan bóyá bíi báíbù tá bá gbé kalẹ̀ tá bá translate ẹ̀ sí lárúbáwá ajẹ́pọ̀ náà ti di the same thing pẹ̀lú kùránì ewu bí sí kìíní yẹn lọ nìyẹn o eléyìí tí kíra àwọn àṣà irọ́ ni ní àwọn ìṣesí tó ti wá láti ìgbà tó ti pẹ́ ọkàn ń gbé ẹ̀wù oríṣiríṣi aburú ó ń gbé wọ̀ ni falkuran kalamula èyí wá ń sọpé tuntun wá kí ní kankan wá pé kalamu ọ̀rọ̀ ọlọ́run kẹgbẹ́ kalẹ̀ kẹwàá máa ṣe kí ni kẹwàá máa dá kọjá irú ẹ̀ ìyẹn kò tán rẹ̀ báyìí wọ́n ti pé ẹni yẹn ṣe tán àti túbá lórí aburú tó ṣe tó dẹ̀ fẹ́ parẹ́ ẹ̀ mọ́ tó ń tọ́ra fún aburú tó lè wà ń bẹ̀ ó lè dákẹ́ tó bá kú òun bẹ̀ tó bá yanjú ẹ̀ ẹni tó ṣe aburú yẹn pẹ̀lú ìlọ́ba kó jẹ́wọ́ rẹ̀ síbẹ̀ láti kí ni láti ṣe àtúnṣe kìíní yẹn eléyìí ní bá di táwùbá nìyẹn ẹnìyẹn ń túbá òlélẹ̀ wallahu a'lam ẹlẹ́ẹ̀kejì táwọn ìbéèrè oní pé ẹni tó ń ka fásíà lẹ́yìn imam ó ti wá ka fásíà tán imam tí wọ́n ń ka àwọn ìwà tó gùn lọ kò wá rántí má bóyá ṣe fásíà àbí ohun ṣe fásíà yìí tó bá tẹ̀wọ̀n lẹ́mí ẹ̀ òní kódìmù fásitì kó tẹ̀wọ̀n lẹ́mí ẹ̀ wípé òun ka fásíà kó kàá yóò sì ka tásà yóò kà á jẹ́jẹ́ ni tó bá tẹ̀wọ̀n lórí ẹ̀mí ẹ̀ wípé àwọn ti ka tẹ́lẹ̀ láàláìfi kó máa tẹ̀lé kíra ìmáàmù lọ wallahu a'lam ìbéèrè tí ọmọ yẹn á béèrè láti tàkíyèsí wa sí nígbà sọ wípé alharam haramu ala aljami nígbà bá ṣe léwọ̀ a ṣe léwọ̀ lórí gbogbo èèyàn ọmọ ológun náà pẹ́ dúdú ní ìsìsínà láláì sí àyọkúò nígbà tá rí ṣe àwọn ìṣe tí ànábì kan tán ọlọ́run ṣe fún ànábì ìbálẹ̀ sọpọ̀ náà náà ilé ọ̀rọ̀ ànábì ó yàtọ̀ gidé ó yàtọ̀ gidégbé látara wípé ọlọ́run bá lékí ọ láti fẹ́ràn ni ọlọ́run wà máa fẹ́ náà ilẹ̀ káfàtà lè náà bashiran wa nadhira iṣẹ́ ànábì lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ìsìsìnà wà lórí ẹ̀ táà lè ṣe kí ni táà lè kọ́ṣe rẹ̀ lórí ẹ̀ lápèjúwe nínú àwọn ìfíìsì náà wà lórí ànábì ní tayọ ìyàwó mẹ́rin ànábì ní tayọ ìyàwó mẹ́rin tó ń ti gbogbo àwọn tó mẹ́rin pé ìgbàlẹ́ yẹn fún mùsùlùmí rárá kò sí gbogbo ìfíìsì náà yẹn a lè gbọ́ iye dórí kéèsì ànábì náà jazakumullahu khair ẹ̀yìn bẹ̀rẹ̀ ọmọ ìyàwó tó tẹ́lẹ̀ kejì náà wọ́n ní kùránì àti súnà ṣe déédé ni èsì tẹ́ máa tọ́nìyàn ní pé bẹ́ẹ̀ ni déédé ni tó bá nígbà ló ṣe rí bẹ́ẹ̀ ẹgbẹ́ pé àkọ́kọ́ lọ sínú alkùránì ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnas ma nuzzila ilayhim ọlọ́ni aṣọ ìrántí kíri ànábì kó lè máa ṣàlàyé fún wa máa nígbìlà ilé yìí níta sọ̀kalẹ̀ fún wa orí ọ̀rọ̀ ànábì tó lálàáfíà orí wọ́n ti ṣàlàyé alkùránì fún wa àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú káàfíà establish òfin fáwọn mùsùlùmí bá tún ti kùránì establish òfin bẹ́ẹ̀ ni wọ́n fi súnà ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi establish òfin fún wa torí wípé ọlọ́run bá àlíkẹ́ lọ́lú gbé dìde wọ́n lẹ́jọ̀ ìpọ́lá rọ̀sílẹ̀ ó di ìdá wà dí ní app líyìn zìrìrọ̀ wú àdájí ní kò líhì ìkọ́lọ́run fi àmì Muhammad sallallahu alaihi wasallam tó fi ṣe òun lè léyìí so ìdáàbòbò alukur'ani sọ́lọ́run bá àlíkẹ́ ìdáàbòbò alukur'ani ó bí ìdáàbò ṣe ń bẹ pẹ̀lú Kùránì ìdáàbòbò ń bẹ pẹ̀lú sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. tó bá ní ẹ̀rìn bọ̀sẹ̀ ṣe ká wò síra wọn ẹni gbọ̀ngàn pé àtàbà wò síra wọn náà ń ṣe irun ṣubúrì rákà ní làǹkì látùbà ní làǹkì ní zúrì ní mẹ́rin ìbò ló wà nínú alukur'an ìbò ló wà mọ́sí rí inú súnà muhammad sallallahu alayhi wa sallam inú súnà nẹ́bì òun so eléyìí ni àwọn àfa àwọn ìdájọ́ tó ń wá lélẹ́yìí wípé alukur'an àti súnà nẹ́bì hadith wọ́n ni kúmọ̀ wípé ànábì muhammad sallallahu alayhi wa sallam wọ́n àtẹ́yìntì bil Qur'an wa mithlahu ma'ah ó ní wọ́n fún mi ní wá pẹ̀lú al-Qur'an àti tó ṣe déédéé rẹ̀ kí ni tó ṣe déédéé rẹ̀ tún àlejò wa Muhammad wallahu a'lam. الذين أسلم Wọ́n ìgbà tẹ́ ń sọ̀rọ̀. Tẹ́lọ pé tó àyà. Sàmàlìkùn. Ìgbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ní pé Kùránà àti Hadith pé ìkankan náà ni méjèèjì. Bá a máa pé Kùránà tàbá kà lórí aráàfin kankan pé a máa gba ẹ̀san. Ṣé ó wà bẹ́ẹ̀ nínú Hadith náà para jẹ? Là, eléyìí ní náírà ọ̀rọ̀ ẹ̀san ni. Fòǹpẹ́ apẹ́yẹ̀lẹ́sàn ọlọ́run bá dẹ́gbà òun ló lélẹ́yìí. nígbà sọ̀rọ̀ sọ̀láàt à ń sọ̀rọ̀ zakat à ń sọ̀rọ̀ hajj ṣé ìbádà ní gbogbo ṣe ìbádà ìbádà ni wọ́n ṣé ẹ̀sẹ̀ wọn the same thing ni rárá ẹ̀sán tá lórí sọ̀láàt yàtọ̀ sí zakat ọ̀rọ̀ àwẹ̀ gbígbà ń ṣe ọlọ́run tọ́lá mo ní ọlọ́run àtọ́mù ní wàhánà èmi ní mo ní àwẹ̀ tó ń kọ́lọ́ máa san ẹ̀san ọ̀sọ̀ láti ni tó ń kọ́lọ́ máa tẹ̀san zakati ni so náà yíya ẹ̀san kéèsì mi nìyẹn bọ̀ náà yíya hukmu ìdájọ́ eléyìí gbé the same thing pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí Ànábì Muhammad sallallahu alaihi wa tó sọ wípé ataitu bil Qur'an wa misla umaa wọ́n fún mi ní alukur'an àti tó ṣe déédéé rẹ̀ fún àbágbà pé sunna Ànábì Muhammad sallallahu alaihi wa sallam wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك